الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه نعوذ بالله من شرور انفسنا من سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وان محمدا عبده ورسوله àdúpẹ́ lọ́dọ̀ náà rọ̀. tí ó tẹwà fún lójúmọ́ ọ̀tọ̀ ni àbí ọlọ́run bá tí ọlá rẹ̀ tó ga tọwọ́ tó títà kan kó má fi ìgbàlódé kó má fi ìgbàgbọ́ ọ̀rẹ́ ẹ̀dùn kan wá. bákan náà ni a ń tọrọ àtàlátì fún ọ̀ṣọ́ ìgbìmọ̀ sí ọ̀gá wa àdẹ́gbọ̀n Muhammad sọlọ́mọ àwọn àdìsọ́lá àwọn aráàlú àti àwọn sábà náà kó má ní kọ́ wọn kó má ní kí wọn bákan náà kó fi kí àwọn náà àlànà ni a sọ nípa àlùkò ìbátan làábí mọ nígbà tí ṣe kọ́ lè pẹ̀lú ìrìn àfihàn ọlọ́run tààlà tí wọ́n parí àrùkánù lọ wàjúbà ti sọ̀là wọ́n ní kọ ìgbàtàlè àti ìgbàtàlè àwọn pẹ́sìt méjì wọ́n wà tó tóbi ní gbọ́dọ̀ mọ jáde nìkọ̀kan wa nígbà tí a bá ṣe ìjọsìn wọ́n wá mú kọ́ńdà alákọ̀ọ́kọ́ wa òun náà ní wípé إصابة السنة أفضل من كثرة العمل إصابة السنة أفضل من كثرة العمل kọ́nù bá fi hàn ṣe kò ń jẹ súnmọ́ gbàgbà bí bánàbí ṣe ṣe ó lóore ju ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ilé ìfẹ́ pé iṣẹ́ olóore lòun náà àmọ́ kì í ṣe pé bánàbí ṣe ṣe nù. ẹnìkan yẹn lọ́sílẹ̀ àràkàtà ìfàjẹ́ ó wá kí pẹ̀lú alákàrà lákọ̀ọ́kọ́ kúlíyà ayé àdìgà sọ̀rọ̀ ó kí pẹ̀lú rákàn lẹ́ẹ̀kejì lòwú ọ̀lọ́ọ̀rù àfàjì ẹni pé ó kí níbàámu sí àlàyé àti bá nàbí kìí ṣe kalẹ̀ fún ọjọ́ tá a máa ṣe pẹ̀lú àwọn àǹfààní. àti àkójọ kíkí àti sóra tó fi ṣe ó kéré ẹnìkan wá sí ìkéwù àkàtà ìfàjọ níbi rákà alákọ̀ọ́kọ́ ó ka sóra tó mọ̀hárì rákà ẹlẹ́ẹ̀kejì ó ka sóra tó nìkan ẹ̀bùtá àwọn náà bá ní káwò iṣẹ́ ẹnìkan pọ̀ jẹ́ nìkan bá kódà ẹni ẹlẹ́ẹ̀kejì yẹn ó tó ṣiṣẹ́ pẹ̀lú àkàtà ìfàjọ Muhammad sọlọ́lọ́ àtẹ̀lọ́ dáadáa bí sọ pé afdọ́lù sọlá sí àtiwálò àkùnúta afdọ́lù sọlá sí àtiwálò ha kùnúta. àlejò ní ìrìn tó dáa jù lọ sí ìrìn bá kí tó bá gùn. ìgbọ́n bí yẹn tí àlejò sọ̀rọ̀ pé ìrìn tí ìrìn bá kí tó bá gùn kò sí bẹ́ẹ̀ ìgbà tó fẹ́ sọ̀rọ̀ àkàtà ìfàgé ó sọ pé ká kí ó kí alákọ̀ọ́kọ́ àlejò kí alákọ̀ọ́kọ́ pẹ̀lú suratul kafirun mo kí ẹ bẹ́ẹ̀ kejì pẹ̀lú suratul ikhlas ẹni tó wá kíkì ẹ pẹ̀lú suratul ikhlas àbí suratul kafirun àtẹni tó kíkì ẹ pẹ̀lú suratul mu'arij àti suratul insan táà náà bá wà pé ẹni tó kí pẹ̀lú suratul mu'arij àti insan yẹn ìrora rẹ̀ pọ̀ ìdú rẹ̀ náà gùn àbí ilé ẹni tó kí pẹ̀lú kúlíyàwó kafirun wọ́n kúlù wọ̀lọ́ àhàdùn asọ́ba sunna fasalatu afdal torí pé láàrin ibi tó ti ṣe tó kéèyàn bá nàbí náà ti kéèyàn pàtó sọ́ba tó sunna afdal min kasrati al-amal kéèyàn ṣe nǹkan tó jẹ́ sunna olórí dùkúṣẹ́ kan pọ̀ lọ. ṣé ìwọ nìsín wọn ní pèsè subhanallah tàbí kéré lẹ́yìn rẹ̀ alhamdulilah sasiri lẹ́yìn so ìwọ ṣe tàbísílẹ tàbísílẹ ṣe òdìdè ẹnìkan ṣẹ́kù lórí ìjókòó ó ní àáfàá oníkòwò ṣe one million one thousand one hundred and one one hundred and eleven ṣèǹgbẹ́sẹ̀ báwo iṣẹ́ ẹni tó ṣe one million one thousand one million one thousand one hundred and eleven ṣe ẹ̀gbẹ́sẹ̀ ṣe ẹ̀pọ̀ ṣùgbọ́n iṣẹ́ rẹ̀ lóore tó ẹbí ṣe má lọ fi ṣe kọ́ídà alákọ̀ọ́kọ́ tí a bá sọ fún wa ni àmọ́ alikọ́ídà tó àfáàníyà píńtítì ẹlẹ́ẹ̀kejì tó kálukú gbọ́dọ̀ fi èsì níbi ìjọsìn náà ni àlèyìnbàdàn fi ìdá wúlìdà sí aláwùjọ ìmùtàlẹ̀ wíwá fẹ́yìn àtúfọ̀ ayú ara ààrẹ ìwòsàn. torí pé bá gba ìjọsìn kan wọn lọ́sọ̀dọ̀ àdé Muhammad sallallahu alaihi wasallam àdé fún ìmọ̀ wíwá ó sì tún máa ń wíwá ó sì tún máa ń wíwá ó ní tó mọ orí báyìí báwa náà bá fẹ́ ṣe àkànní mú ẹyọ kan olùdókè ànábì mọ wúlò ní ìlú àwa náà mọ wúlò tó bá tó yá a sì kéńjẹ a sì bọ́ tó lé lọ́pọ̀ ẹ̀ ṣe é fún bàbá àti ìdúró bàbá bíbí ìwà olùkókò pa mo sì rántí pé bàbá tó lè ń sọ̀rọ̀ sí òde ní mẹ́ta nídùú àwọn olùkókò pa. lọ́ọ̀lù kìfà ilé tí bàbá kọ sọ òun náà ni ilé tí àdúrà tàbí ìrora gbé wa àlàó mo bá àìdìbá ìlú ọ̀rẹ́ náà kàtà àyà rẹ̀ àmùbà àtà lẹ́yìn àdìbá sí ikú wà lẹ́kọ̀ọ́ اللهم نسل من خطاياي كما ينقى ثوب ابي بدر من السرس واغسلني من السياد بالماء والثلج والفرج فبعدين الوقت بين اللهم رب السماوات السبع على أربع جبريل وميكائيل وإسرافيل فاتر السماوات والعرض حتى تحكم بين ذلك فيما كانوا فيه يختلفون إذن واختلف فيه من الحق إلى كتاب من تشاء إلى صراط مستقيم أبا من الدعوة هو عليه سبحانه وتعالى قال هو فتبارك اسمك وتعالى جدك ولا إلى آخره بس إذا كنا تعلموا وتمورك لشنو àwọn sì ń yẹ fún wa wípé gẹ́gẹ́ bí ẹni bá jẹ́ ẹni tó bá jẹ́ pé ọlọ́run bá fún lórí ọ̀fẹ́ kó jẹ́ akẹ́kọ̀ọ́ níbi ìpa òkè níbi ìrọ̀mọ́ ẹni ọ̀kan bẹ́ẹ̀ náà ló ti wà níbi àrùkù ọ̀sùn tó lẹ́yìn níjọ́ tá ẹ̀fẹ́ fún níbi ìrọ̀ òun náà ń kọ́ wa pé subhana rabbiyal azim subhana rabbiyal káàdì mọ̀ pé nǹkan wà tá a máa wí tá tí èrò wa náà ò lè lè sùn lọ ṣùgbọ́n nígbà tá a ti ń dàgbà sí i tí ẹ̀kọ́ ẹ̀sìn ti yé wa sí i ó padà yé wa wípé kò ṣe ṣùgbọ́n náà rọ̀ bí yàrá àbí ìmọ̀lẹ̀ kan òun là máa wí ní àyè àwọn àwọn gbólómọ̀ ní ìtura nínú ẹ̀rí ṣògbó ọkọ̀ ìkò tó sọ̀rọ̀ wọ́n bèrè wọlé àyíká tó wọ̀rọ̀ nínú ẹ̀rí ṣùgbọ́n والملكوت والكبرياء وعظمة من يدرس من púpọ̀ tí wọ́n mú wá fún wa ìpínlẹ̀ náà ṣẹlẹ̀ sí wọ́n ní ẹ̀kọ́ níbẹ̀ ni wípé tá a bá ṣe díẹ̀ la tún ṣe tètè díẹ̀ wọ́n ní àdà àdà mọ̀rọ̀ tán ẹ̀ ṣe léyìí díẹ̀ وعلى هذا مرة وفي ذلك فوائد فمن كم سيبا أنفاني وأنبي الفائدة الأولى أنفاني على كوكو الاتيان بالسنة والعمل بها على جميع وجوهها بما السنة لتكون تقوى ẹ̀kọ́ tí pẹ̀lú tó fún àlùgbé ànábì àṣẹlẹ̀ yìí fúngbà díẹ̀ àtúnṣe lẹ́yìn nígbà míì àtúnṣe lẹ́yìn nígbà míì ojúpọ̀nà tó gbà gẹ́gẹ́ nìyẹn omi máa ṣe bẹ́ẹ̀ gangan ni sunna lè hànà nàbí ẹ̀sán fa alá hàkàlà bá nàbí yìí ṣe gan nìyẹn ni mọ́rọ̀ tán yẹ fa àlọ́ ha aláwájì aláwájì ànábì ó ṣe báyìí nígbà mi wà mọ́rọ̀ tán yẹ fa àlọ́ ha aláwájì nígbà mi nǹkan ànábì ó ṣe báyìí. ولو اقتصر على نوع منها لأجر البقية wọ́n ti pé látìgbà tí wọ́n ti kọ́ wa ní ọ̀rọ̀ pé subhana rabbiyal azim lérúkú àwa ti rò wí pé kò sí gbólóhùn bíi pé èèyàn ti máa ń wí lérúkú tó fi hàn pé gbogbo yòókù yẹn àti ṣe ájúrò rẹ̀ àti pàtì léyìí tí ò dẹ̀ yẹn kó rí bẹ́ẹ̀. wọn làwọn yóò ọmọdé bíi sunna tó àdé ṣiṣẹ́ pẹ̀lú àwọn sunna yẹn ànábì máa sọ gbólóhùn yìí ànábì máa sọ gbólóhùn yìí. الفائدة الثانية الشيخ رحمه الله تعالى يقول حفظ السنة وني لا بلا كي يما شبينا في يوصى السنة إلي يا نبي موي إلي يا نبي موي إلي يا نبي موي يوانا وان وي إلي وتن وي إلي وفي يقول أصى السنة نبي صلى الله عليه وسلم فمن لأنك لو أهملت إحدى صفتين نسيت ولم تحفظ tó bá yẹ pé ìkan tá nàbì mọ ń wí yẹn ìwọ ò bá wí mọ èmi náà ò bá wí mọ yóò dohun gbàgbé tí ò ní fẹ́ mi ọkàn tí ò mọ̀ mọ̀ pé àtúmọ̀ ṣe báyìí ẹ̀wù lápẹẹrẹ àwọn sábì alẹ́ Muhammad sallallahu alaihi wasallam wọn ní kí dòdè ṣe jà oṣù kejìlá tó bá ti wọlé wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wọ́n lé àlàfo. ṣùgbọ́n fọ́pọ̀lọpọ̀ gba ààrẹ nìkan kan wí àbáwọn bàbá wa tó ń ṣe ọ̀ǹtẹ̀ọ̀tà tó kàn án lákọọ́lẹ̀ eléyìí náà wà nínú súnà torí pé èyí tí ká bà òun náà ni wípé wọ́n ti ṣe hájírù rẹ̀ bẹ́ẹ̀ náà ni sọ̀rọ̀tò Ibrahimiya alayhi salam kò sẹ́ni ẹ̀ka tó dàgbà gbogbo ẹ̀ tó bá ti dé fọ́tì àti ní kò sẹ́ni ẹ̀ka tó dàgbà tó wá gbẹ́jú mọ́ sọ̀rọ̀tò Ibrahimiya tó bá fi rí bẹ́ẹ̀ àjọ pé ó pẹ́ kó tó mọ̀ fẹ̀sìn ni pé ìgbà tí mi gbẹ́jú o sọ̀rọ̀tò Ibrahimiya ni mo gbẹ́jú mọ́ o ó dẹ̀ ti pé ogójì ọdún ó fi hàn pé òun tètè mọ́ fẹ̀sìn orí ẹ tó bá yẹ kí n tẹ̀sìn àwọn pé sọ̀láàtì tó gbajúmọ̀ nígbà tá a kéré lífàtì ni so ìfẹ́ẹ̀tì wípé àti aláàmọ̀sán aláàmọ̀dé wọn fẹ́lẹ̀ aláàmọ̀sán aláàmọ̀dé wọn fẹ́lẹ̀ ìfẹ́ẹ̀tì pé ká mọ̀ mọ̀ mú eléyìí mú eléyìí mú eléyìí òun náà ló máa ń bí kí súnà kan kó dohun ìgbàgbé nínú súnà tí ò wọ́pọ̀ kódà lórí ọ̀rọ̀ kan náà Ewu! súnà tàbíbọ̀ Muhammad salama ń ṣe tó fi jẹ́ pé táwọn èèyàn bá ṣe léṣe yóò jẹ́ nǹkan tí yóò ṣàwọn èèyàn léèrè ká ah, ẹgbẹ́ dàrú rú ni sẹ́ni kankan máa kí ṣubú zúrì fún wa àbí nke nígbà tó wá ń kí fún wa nígbà tó wá ka fati àtà bọ́ sínú sura ó bá ń ń kà jẹ́jẹ́ ìdájà lọ́wọ́ ìwọ̀n ìfọ̀tún. ó kàn gbóhùn sókè yìí wọ́rọ̀ ayé láti lẹ́sọ̀ ayé lẹ́kọ̀ọ́ ló lẹ́kọ̀ọ́ yìí. àwọn ìwà subhanallah subhanallah subhanallah subhanallah. so wọ́n rò pé ìmọ̀ ìmọ̀sẹ̀ ní sèkì ni aláìsàn àdá kàtà. àmìnà súnà àyùfọ̀ àlọ́ àhùyànà. ara súnà nílẹ̀ oníkàmọ̀ ṣe bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan. àìmọ̀ ara súnà ní ká ṣe ká ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan sòtá bá ti gbé súnà jù sílẹ̀ yóò di pé àpáti ajúrú owó àfún. àǹfààní ẹlẹ́kẹta tó wà bí ká máa ṣe lè tá a bá ṣe lè bí ẹ̀ka sílẹ̀ pé al-intibā'u li ta'abbudi lillahi ta'ala bi hadhihi as-sunnah hattā lā yakūna amruka ká fi gbé àlàáda kó fi yàtọ̀ sí ìbáda ẹgbẹ́ tí ìjọba jẹ́ àlàáda àádà àádà àádà tí yorùbá máa ń sọ yẹn àlàáda ni wọn ni àádà tí ò dáa ni yorùbá máa ń sọ bẹ́ẹ̀ tẹnìkan bá ní ṣèṣe kan tí ò dáa ni àádà tí ò dáa so àádà yẹn àlàáda ni ìṣesí kan téèyàn ti bá sábà tí wọn pèsè sí téèyàn bá bá sábà ìbéèrè ti ṣe tèmi ni gbígba sábà yẹn kò dáa tó torí pé ó ti jọ àlàádà lásán ìbáàdà sí ni nínú náà ṣe bẹ́ẹ̀ yóò jẹ́ kó jọ ìbáàdà pẹ̀lú pé tá a bá ṣe léyìí díẹ̀ ká ṣe léyìí díẹ̀ sẹ́ni lápára wípé àṣìṣe wà níbi ìjọsìn ní pàtàkì jùlọ ìran òun ni pé pé kéèyàn jẹ́ one way traffic níbi ìrun rẹ̀ níbi ìbáàdà rẹ̀ bíbi ẹ pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó máa ń wà dá ẹ̀ fàṣífàì níbi ìjọsìn sallallahu alaihi wasallam ara rú ẹ̀ náà ni pé àsìkò tí òun máa ń tó asiri nísìnyí bí around four fifteen to four twenty òní asiri káwa mọ́pa lórí aago mẹ́rin a ti sọ di ádà báyìí ṣùgbọ́n àsìkò kan wà asiri àkèlé four thirty ìgbà míì four twenty five ìgbà míì yóò bọ̀ sí four ìgbà míì ìgbà asiri máa tó ní bẹ́ẹ̀ ten to four so orí ò fi jọ ìbáàdà لأن كثيرا من الناس رأي خلق مويا إذا أخذ بسنة واحدة تبا تبا سنة يوكمو صار يفعلها على سبيل العادة يوسف بسيتي لونو كلين كفي to change gbogbo gba bí o sì fẹ́ ni wọ́n lé amúlò láìsàn àkàbà kò dẹ̀ kúrí bẹ́ẹ̀ wala yastahdiruha láti idha kana yu'awwidu nafsahu an yaqula hadha maratan wa hadha maratan sara muttabi'an lis-sunnah bàbá ní kéèyàn bá tírèlì ara rẹ̀ kó fi jẹ́ pé nǹkan kan táwọn ẹbí máa ń wí lásìkò kan òwe lápẹ̀rẹ̀ ẹ̀sìn ẹ wo duhaul istifta àríwá onímọ̀ tó sọ pé eléyìí tí mo mú wálé lẹ́ẹ̀kejì ẹ̀ pé Allahumma rabba Jibril wa Mika'il wa Israfil fatir samawati wal-ard ìlànà àfún dé parí ànábì mọ́ ń sọ eléyìí yàní fi sọláàtì láì fi tahajjud ìgbà náà lè máa ń ṣe làbẹ́bí mọ́ ń sọ yìí. ṣùgbọ́n níbi àwọn ọ̀rọ̀ wa ti èyí tó pọ̀ jù tá a lè lọ sọ bíkọ́ tẹ bá wò ó báyìí ti jọ ti gbé wá tí àbúrò rẹ̀ béèrè pé ya Rasulullah ilé ọ̀rọ̀ àìtú sukú takahùn lẹ́yìn ata bá dà takbiratul ihram ó fi hàn pé ànábì bá sábà ó fẹ́ béèrè fún ànábì kí ló máa sọ ànábì ni mo máa sọ pé aláhùnmá bá ẹ̀ẹ́dìbá yìí wọ́n bẹ́ẹ̀ náà kọ́tọ̀ yá ya tàmọ̀ àbá àtà bẹ́ẹ̀ náà lè má ṣe ìfowó lè má gbé ní ìlànà áàfin. bẹ́ẹ̀ sì ni abdullahi ibn Mas'ud radiyallahu anhu òun gbà kó subhanaka allahumma bi abdika tabaraka ismuka wa ta'ala jadduka la ilaha ghayruka gbàṣẹ́ ṣe olè yẹn lè gbìyànjú tari yẹn tí bá kírun ọ̀ràn yàn màá lo àdìsí àbí òrẹ́ra tí bá ń kí tahajjud màá lo àdìsí tó gbé wá pé Allahumma rabba Jibril wa Mika'il tí bá ń kí àwọn náà fílà tó kù màá máa lo àdìsí abúlábùlọ abdulsaud ẹ pé èyàn ti ṣe ìhátọ̀ gbogbo súnà yẹn báyìí ọkàn èyàn máa wà níbi ìbádà gbogbo tó bá pé súnà tó bá pè ní súnà náà lèyìn wọn máa tọ́jú fàyídà kọ́ọ̀lá kan ẹ̀ kálẹ̀ nìkan wá sọ pé balẹ̀ hikmat fi anna àfi anna rúdà sunna mukhtalifan fi ìbáde òmórí tí sì pàtó wisdom wo ló wà níbi pé ká máa mú sunna kan wá tí ó yàtọ̀ sí sunna ilé ìta ọkọ̀ mú wa níbi àwọn àìkọ̀kan òkúlùnà àlẹ́ hikmat wallahu a'lam. bàbá ní wisdom tó wà ń bẹ̀ ọlọ́ọ̀bá ló mọ̀. yóò ná táwọn àdúrà bá ń pẹ máa yọ hikam tó wà níbi àbí Muhammad wọn kì í sọ torí pé ni wọ́n ṣe báyìí wallahu a'lam àwọn àkọ́kọ́ ni pé allah yasun al-malal lil muta'abbid kí lẹ́gbẹ̀ẹ́ ni malal ni kí nǹkan sún yẹn kí nǹkan ṣe kí ni ó súnyàn tó bá pé nǹkan kan náà lèèyàn bá kàn sọ ní gbogbo ìgbà nǹkan kan náà lèèyàn ń wí náà ó ṣe kó máa súnyàn òyìnbó máa ń wà active tí nǹkan bá ń change náà ọ̀la nǹkan kan wà bọ̀rọ̀ gidi lẹ́yìn àwọn ìgbà bá ti yà àlàṣe ìrìnwá ibi kó ti yẹ lè hàlùkù ìmọ̀lẹ̀ ṣe ìdánìkà tó bá ti bákan náà ló ṣe wà bákan náà ni látòkè délẹ̀ wọlé ó ṣeéṣe kí mọ́làn kò wọlé èyí túmọ̀ yẹn èyí túmọ̀ aláàkọ́ ni fáàlìyà ẹlẹ́ẹ̀kejì àdàbà ọ̀dọ̀ àkọ́díyà kúlù àhùwà lóbi bàáṣì àwọn kan lè fi put àwọn kan lọ òun lápá yín ṣe اللهم باعد بيني وبين خطاياي كما بعدت بين المشرق والمغرب اللهم نقني من خطاياي كما ينقى الثوب ابيض من الذنب اللهم اغفر لي من خطاياي بالماء والثلج والبرد ẹ̀rìkẹ́ eléyìí òun fẹ́ wà complex ju subhanaka allahumma bi abdika tabaraka asluka wa ta'ala jadduka wa la ilaha ghayruka àbí eléyìí fẹ́ simple díẹ̀ àwọn kan máa ń simple ju àwọn kan lọ so ara ikimọ̀ tó wà ń náà nìyẹn wọ̀yàkùmọ̀ àlùfáà ni lẹ́bi ó wà á sàkọ̀mìlọ́ọ̀ kúlé tó o bá lo eléyìí tó yẹ pé òun fẹ́ ṣe díẹ̀ ẹ́ لأن بعض الصفات من الوارد في العبادات يقول أخف من بعض في بعض. irú ti rìwáyà abdullahi bin masoud yẹn ní sìn ẹni pété ẹ báwo ó ń gẹ́gẹ́ lọ́pọ̀lọpọ̀ mọ́ ó ń gẹ́gẹ́ lọ́pọ̀lọpọ̀ mọ́ òun sì fúyẹ́ ju àwọn míì lọ fàyàkùlù fìdálì kàmùrọ̀ àtò tẹ̀kìfì alàlẹ̀ ìbàdàn tó tí wọn náà bá ń kọ́ àwọn èèyàn lápẹẹrẹ tó bá ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ orí pé tó bá ní kó kọ́ wọn létí àbú rírà yẹn òun fẹ́ bù díẹ̀ yàtọ̀ wàá rọra bọ́ síbi ti abúlé abúlé sọ́run nígbà tó yẹ pé òun ó mọ̀ ń wọ̀n ó sì tún rọrùn bàbá ní abèbò lè àgbà mọ́fàlá bàbá ní torí pé nǹkan máa jura wọn lọ níbi ìbáàdà ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ kọ̀dìyà fún ìdùnnú ìsáàrù fi ṣògo èèyàn lè bí sí wọ̀nyí àṣùgbọ̀n àyè àti àbí díkìrì ìmọ̀ṣòro ó sì fẹ́ ṣe àkáàrì tí wọ́n ṣe lófin fún wa lẹ́yìn ìrún lápẹẹrẹ wọ̀nyí àti ó lọ alẹ́ yìí làókọ́ọ̀la yóò dẹ̀ ti pọ̀jù fún torí pé ó bí sí tó bá ní kí òun sọ pé subhanallah walhamdulillah wallahu akbar tóun bá máa sọ ní thirty three times lè ní ọjọ́ ìkọlù èyàn lè ní urgent nǹkan láti attend sí ṣe pé ọlọ́run tó wá kádàrà ìmọ̀ọ́mù kan lè fi fún òkè kírun ó ti jágò tẹ́tẹ́lẹ̀ òun tún wá jókòó ó ṣàṣà tó bá ní kó o tún ṣe thirty three thirty three ìgbóná yìí kọ̀ọ̀kan yóò tó gba àsìkò yẹn sí ó ní wàyẹ́sì àlò àlẹ́ yìí àyàkú subhanallahi ashara àní ó máa simple fún kó wá sọ pé subhanallah ten times walhamdulillah ten times wallahu akbar ten times ìyẹn náà wà lẹ́yìn ẹ̀rùn bóyá nítorí wípé kọ́ ìyẹn máa bá rẹ̀ yẹn situation fẹ́ pé ìyẹn ló mọ̀ ṣiṣẹ́ lápẹ̀ẹ́ tí yẹn bá ṣe lábroad wọn àkọ́kọ́ fààyè irun lẹ́nà bò wọn á kàn fún yín ní bírèkì àsìkò bírèkì yẹn ní ìsìn òfin kírun òfin sàkà kàtẹ́ nígbà tó kírun tọ̀ olúwa ọlọ iná àtọ ìná o ti dèkí irun tán o dẹ̀ tó fẹ́ mú àkàrò ẹ̀yìn wa tó o bá nímọ̀ wàá fẹ́ pìfà pìà torí pé kó bá lè kírun ó sáré ó kó pátára báyìí ó lọ nìyẹn kò sí kankan ṣùgbọ́n tí màá bá ń bẹ lọ́dún èèyàn tí èyí ṣe ìmọ̀ ẹyọ kan because ìmọ̀ ẹyọ kan òun ni kó já sí wípé subhanallah thirty three alhamdulillah thirty three. Allahu Akbar thirty ọwọ́ ètò ọmọ nìyẹn ó mọ̀ pé mẹ́wàá mẹ́wàá rẹ̀ wà sẹ́yìn pé ẹni tó bá wà pé mẹ́wàá mẹ́wàá rẹ̀ wà yóò rà sí mẹ́wàá mẹ́wàá inú ẹni tó ṣe mẹ́wàá mẹ́wàá àtẹ̀yìn tí ò ṣe kankan àlèhùnmọ́ sáwá ṣé bákan náà ni wọ́n ní kálá sùkàtì wa sọ pé èèyàn máa ń bí sí níbi àyẹ̀rùn àsìkò òrun àbí níbi ìbáàdà èyí wọlé èyí tó fúyẹ́ téèyàn yára ṣe فيكون في هذا التنويع شيء من التيسير والتسهيل ó fi hàn pé torí pé ànábì ṣe lójúpọ̀nà báyìí ó tún ṣe lójúpọ̀nà báyìí ó ní ara àǹfààní tó wà ń bẹ àtẹ̀síìlì kan fi mú nǹkan simple fún wa wàtẹ̀síìlì kan fi jẹ́ kí nǹkan kó rọrùn fún wa alal ìbá gbogbo fún gbogbo ẹ̀ tó ń sin ọlọ́wọ́ bàbá subhanahu wa ta'ala nígbà tó jẹ́ pé لا ريب أن هذه الصفة الأخيرة pépé eléyìí tá a sọ pé kọ́ wuli mẹ́wàá mẹ́wàá yìí àkọ́fọ́ alàlì mọ̀kálà ní sífàtì ní òòlà ó fúyẹ́ fẹ́ni tá a ti láyé wọ̀ bọ̀ lọ́rùn ju alákọ̀ọ́kọ́ tó jẹ́ thirty three thirty three lọ. sàlẹ́sà bàbá ni ẹlẹ́kẹta alẹ́lẹ́ ìsàn ìdá náwó àlè ìbàdá sí ọmọnìyàn tó bá yẹ pé ó ń diversify níbi ìbádà rẹ̀ á ṣe léyìí á tún ṣe báyìí á ṣe lè fa ilẹ̀ wo yàgò lu ahdaru li qalbi ó rọrùn fún kẹ́ pé ìbádà yẹn máa wà lẹ́bi ẹ̀ pẹ̀lú pé ilé ìmúmọ̀ ṣe lásìkò báyìí ilé ìmúmọ̀ ṣe báyìí ilé ìmúmọ̀ ṣe báyìí ilé ìmúmọ̀ ṣe báyìí. لأنه إذا اتخذ عبادة واحدة pé tó bá lọ mú ní ọ̀nà kan péré ló ń gbà ṣe فقد يفعلها بصفة ọtomatikiya bàbá ní pé yóò di ọtomatiki níbẹ̀ pé ọtomatiki bẹ́ẹ̀ bá yẹ sọ nìyẹn olùfàkọ́díyẹ fún alùhà bìsífàtì ọtomatikiya ó máa di ọtomatiki nígbà tó yẹ pé ẹyọ kan náà ló máa ń ṣe tó bá kàn ti débẹ̀ automatic awa fún rẹ̀ ni wàá sọ ìlú di robot lóṣù mẹ́jọ ni òní láyọ̀ ṣíṣù bí ogun ò ní filẹ̀ nǹkan yá kàn mọ́ wá ẹ̀dẹ̀ máa rí pé kìnìyẹ máa ń ṣẹlẹ̀ sí wa kódà àwọn bẹ nínú àwọn tá a máa ń ṣe ó lè jẹ́ kankan tó já sí pé tẹ́ bá tí ì dé pọ́ọ̀tì ibi tẹ́ ẹ ti máa bẹ́ẹ̀ ni lápẹ̀ ní sísá bá ní tá a bá ń bí ohun kọlùkù léèrè mi pé ya ah, ó yẹ ká dùn áwò sísá ẹlòmíì ò ní rántí ẹlòmíì ò kà sí ṣùgbọ́n tó bá fi Allahu akbar tó káwọ́ sáyà báyìí yóò dẹ̀ ká dáadáa ó ti jẹ́ ó ti jẹ́ automatic yes ó ti jẹ́ automatic ní o ò lè o ò kì í rántí outside àsìkò yẹn yóò lè remember lásìkò yẹn gẹ́gẹ́ ni wàá rántí Allahu akbar yóò wà fúnra rẹ̀ torí itu ètò ò máa ṣe ìlú ṣùgbọ́n tó báyìí kí òótọ́ tó bá dé pé àfà ẹ̀ka dùn áwọn ìṣe sá yóò kàn án bẹ̀rẹ̀ yóò kàn máa kálí lò yóò kàn máa kálí lò lò bí ẹni pé òun kọ́ ló ka níbi ìrìn tó ẹsẹ̀ ti tán. àbálẹ̀ láyé ṣe sòdì hà kò ní fìlẹ̀ wọ̀làkínà àlè àlè àdàtù ìgbẹ́ kó ti di àdà rẹ̀ ìdájọ́ àjẹpẹ́ tó bá kí Allah akbar tó bá ṣe ìsìnkáwé eléyìí wà á change ẹ̀ ìgbà míì wà á tún change ẹ̀ mọ̀tò ẹ̀pẹ́ ọkàn lọ́mọ ń ṣe ẹ lọ wò dáadáa ọ̀pọ̀lọpọ̀ tó bá ti sàlá àgbàrò báyìí dual state yóò kàn wá ni tó bá kírun sọ́tẹ́ bá bí léèrè pé kó ka dual state kò ní lè dáka because ti ti sífà automatic yá. فهو يسبح ويحلل ويكبر wàá wà lá aládìrí mọ́tà fọ́lá yóò kàn mọ̀ pé wí náà ni òun kò mọ nǹkan tó ń wí yes because nǹkan tó bá mọ nǹkan tó ń wí definitely tó bá sí náà kí ló wí èbó rẹ̀ tó tó sọ confidently but ó mọ òkàn sí lábala yẹn ó ti di robot ní sport yẹn ó ti di robot because tó bá ti kúrò ní sport yẹn lè sè ó mọ tó sọ mọ ó mọ tó wí mọ so ìbáàdà ò yẹ kó rí báyìí gẹ́gẹ́ bí sheikh sọ́ni tèmi sọ rahimahullahu ta'ala ẹ̀rí àkọọ́lẹ̀ yìí lẹ́sìn bàbá tó bàbá tó kọ ilé ilẹ̀ lẹ́sìn bóyá sheikh sọ́ni tèmi ní kú ní two thousand that is about twenty years twenty six years ago bẹ́ẹ̀ni so twenty twenty six years ago níjọ́ náà kò tí ì sí rọ́bọ́tì tàbí ní lọ́gbọ̀n tí gbajúmọ̀ tó bó ṣe wà á dùn. wọ́n ṣe mọ́ lọ́wọ́ ṣe padà. ولكن بناء على هذا ولهذا bàbá nítorí ìdí eléyìí ìdá alamuya ntẹ́bi téèyàn bá ti lákìyèsí tẹ̀jídù òòyà àti ìbìlẹ̀ ìlẹ́bi kálẹ̀ ya àtàdà òkè sí ọ̀ yóò jásí pé nǹkan ẹyọ kan náà lèyìn ọmọ wípé títí tó bá rò kú sí ṣùgbọ́n àná ọ̀bílẹ̀ àlá tó ti kọ́ látẹ̀rù gan fádà rẹ̀ òun náà ló tún sọ tuntun ṣùgbọ́n náà rọ̀bí àlàáfíà tó ti kọ́ láti ẹnu grandfather orí ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ wa tó wà optional àwọn kan mìíràn sì wà pé pé súnlẹ̀ náà ni wíwẹ̀ ṣùgbọ́n kòdó sọ̀nà wọn bọ̀lùmọ̀ láàyè ká ti wọ̀rọ̀ subahana di jabaru ti wal malakuti wal kibriya wa adaba ha subhanaka amdi allahumma rabbana rabbik fi subhanaka allahumma rabbi amdi rabbik fi gbogbo àwọn eléyìí náà tẹ̀lùwé òun wà bẹ́ẹ̀ kì í kàn sí pé ọkàn lè wọ́ọ̀kà dìmú tó bá wí eléyìí díẹ̀ wí eléyìí díẹ̀ wí eléyìí díẹ̀ eléyìí gan ló correct jù níbi ìbáàdà so gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa tá a lé àkọ́kọ́ sí tẹ̀mọ́ pé alhamdulillah àti àwa tá à ń gbọ́ wa ní ilé ni àti àwa tí a jókòó síwájú wa èyí tó mú wa jókòó yìí tó mú wa jókòó yìí tó jẹ́ ká máa connect pé a fẹ́ gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹ̀sìn wa ti dàgbà ju àti kúrò ní ká kúrò ní ojú kan àti kó ní lẹ́nu pé ojú kan náà láwà a ní tó tèkì láti wà diversified níbi ìbáàdà wa sùkàtì ẹ̀ wà láàmọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá ti ṣe wá mọ̀ yìí fún kálukú kan ṣàtúnṣe bàbá ní yàlákin ìdàkálẹ̀ yọ̀rọ̀ èsìfà tìlẹ̀ mọ̀kútẹ́lifà fún yẹn bá mọ̀ wo àwọn sífà yẹn mùsùlùmí fa inna dhalika yakunu ahadaru li qalbihi wa ajma ilé nǹkan ó máa pa ọkàn èèyàn pọ̀ síbi ìjọsìn fàábi báàdù lọ síkàlù báàdù àṣekọ̀lù ìtìlá fi ṣe fún àtìkù ìbàdàn wọn ni ara wisdom tó wà níbi kí àtọ̀ máa wà níbi gbóná ìbáàdà kan àbí ìbáàdà kan àbí ìbáàdà kan ṣùgbọ́n pé ẹ̀wọ̀n níbi ìjókòó nísìn lórí ti sọ́lá níbi ìrún nísìn ìjókòó ìfẹ́yọ̀ oríṣiríṣi ìjókòó ló wà lórí rẹ̀ kì í ṣe gbọ́ kì í ṣe gbọ́ kí òkìrùn ló lákèésí pé tá a bá bá ṣe jókòó láwọn àsìkò kọ̀ọ̀kan lórí ọ̀run so gbogbo eléyìí kájọ ní àmójútó ẹ̀kẹ́ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala kó gba ẹ̀rù wa fún wa bí ìdílé ìtàlá tí àǹfààní bá sì wà fún wa táwọn tẹ̀síwájú bàbá sọ̀rọ̀ nípa àlòkùnṣe òfin sọ̀lá bóò ni èèyàn ṣe máa ń kírun tọ́kìn yẹn fi máa wà lórí ọ̀run wàmọ̀ yẹ́gbòrò náà sọ̀hà kí ló lè máa ń fa sí àlùkòṣó tó máa ń dínkù lórí wọn nínú abala tí ọtún kálukú akápọ̀kà sí kásìlẹ́dì láti gbọ́ olóyè labala yìí lẹ́wọ́ àpérí pé àwọn kálukú àfitaba bẹ tàn wá lóko àwọn abẹ́rẹ́ alẹ́ bẹ́ alẹ́ gbọ̀n wípé àtọ̀nà ìrún wa ìrún wa òun kálukú ló ní pé ìrún ìrún wa kọ́nà ń gbọ́dọ̀ àgbà náà ìdí pé níbi àṣemọ́ ń fè nígbà tá a bá ń kírun ẹlòmíì i do i do have a question ìtàn bá tàbá kí wọn tán lẹ́yìn ìmọ̀ọ́mù ní òun ṣubú yìí àbí mọ́gìrì àbí ṣá tí wọ́n bá béèrè lọ́wọ́ oníkálukú wa pé àfà ayáwó làfà ní ìmọ̀ọ́mù fi kí rákà alákọ̀ọ́kọ́ nígbà tàbá sálámọ̀tà tí wọ́n bá béèrè lọ́wọ́ oníkálukú kódà kó jẹ́ pé náà ti rẹ́ra ìmọ̀ọ́mù ká gbogbo akọ́lẹ̀ ọ́. ó fi hàn pé àyìnlẹ̀ ló kò ṣò níbo lọkàn rẹ wà ń gbà tó ń pè ọ́ tó fi hàn pé náà tó lẹ́ni gbọ̀mùkà ìyẹn tó wá sípò ìwọ fúnra rẹ gan ìrún tó kí fúnra rẹ nígbà tó bá sálámọ̀ tán ẹ alákà alákọ̀ọ́kọ́ tó kí síbà wo ló ké ó dàbí ìrun tó tẹ̀ kí tẹ́tò sálámọ̀ nísìn wọ́n sì pè ọ́ pé rákà aláàkọ́ tó kí súra olóbi kí wàá ẹ̀sẹ̀ mọ́ browse wàá ẹ̀sẹ̀ agbójókè tó dàbí ẹni pé aláà ok ok mo ti rántí ó tún gbàgbé iṣẹ́ tó ṣe fẹ́ nípò tòbẹ̀lì ìlú ni pé kòṣù wa kéré lórí ìrun ìfọkànsìn yẹn ó kéré àbí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kó dà kó kó jẹ́ kí àrùn kí lójú pọ̀nà tí ọlọ́run bá yóò fi gbà lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa wà á kúlò mọ̀ tẹ̀síwá òun àtẹ̀síwá ní ìwà làkó mi nǹkan líle ọ̀nà àbẹ́lọ́ nǹkan kan náà. àsìkò tó dáa jù láti ṣe tààjú gẹ́gẹ́ báwọn onímọ̀ tí wọ́n sọ fún wa nípa ìdá kẹta òru ẹ bá dá ìrún òru ẹ bá dá sí mẹ́ta dídá òwú tẹ bá fẹ́ dà ní ẹ mú lásìkò tí òòrùn wọ̀ àsìkò tí àlùfájà rí là ẹ kakuléètì yẹ hours tó wà láàrin ẹ̀dá sí mẹ́ta dọ́gbadọ́gba èyí tó bá láti lẹ́nu fẹ́ni tí ò bá ní táìmù àbí tí ò bá tí ò bá yé bá ṣe sọ yìí náà nìsín ó dáa jù náà ni pé téèyàn bá dé láti bí four thirty so four thirty tí bí àtúrájáde ó fi là àsìkò yẹn dá fún táàjù ọlọ́ọ̀bá aláàfin àtàlà ó mọ gba ìjọsìn wa lọ́wọ́ wa. Naam. Alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Naam. ẹ jẹ́ ń dára láàpẹ́ ẹ̀ ní ẹ̀ bá ń bá yẹn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ máa ṣe báyìí ẹ máa ṣe báyìí ẹ máa ṣe báyìí tí ò wá gbọ́ sẹ́yìn ó tì èèyàn kì í pààyàn tì rí ànábì ò pa wàrà mọ́kàtì sallallahu alaihi wasallam ànábì kọ́ntínú láti mọ̀ sọ fún ọ lórí àwọn individual àwọn ẹnìkọ̀ọ̀kan àti lápapọ̀ so tí wọ́n bá ní pé òun fẹ́ nìkan sọ̀rọ̀ kò yí ó sọ gbẹ̀yìn lẹ́yìn àfiṣe ti sọ táwọn afáyà ń ṣe bẹ́ẹ̀ ni so àfa àwọn ọmọ ṣe wá sí àwọn èèyàn ọmọ jáde tí tí ó fi ku èèyàn péréte níwájú àfa òníwàsó tó ń ti bẹ́ẹ̀ àfọ̀ oníjẹ́ kó sùn òun kódà tó bá pẹ́ yẹ nìkan ìyẹn ló fi pé àwọn ànábì ọlọ́run kì í sùn wọn wọn kì í dákẹ́ so èèyàn ló dákẹ́ èyí ò mọ bẹ lọ́run fún wọn because ẹni tẹ́ ìwọ́n pẹ́ bá sọ lé ní a ti ráwọn èèyàn tẹ́ pé ìdúwé tí wọ́n ṣe sọ wọ́tà ká òsì dànù torí pé òsì làwọn pè èmi bí ó dà sọ borí àwùjọ bíi láàfin. òun ó dasọ borí o ó dẹ̀ padà délé à ó padà délé à so kéèyàn má dákẹ́ ẹni pé tó bá jẹ́ pé ìyàwó lèyàn bá ń bá sọ̀rọ̀ pálámọ́ rí ẹ̀ parí báyìí èyí ò fi líle bí ẹ̀kún èyí ò fi ìjẹ̀gbẹ̀ bí ẹ̀kún pẹ̀lú pé ẹ fà á délé wọn bóun o ó sì wà tí ò ní fi lọ́rùn tí ò ní mọ bẹ lọ́n fọkọ tó sì yẹ pé òun là ń rò pé yóò bímọ fún wa ní tó bá ń ṣe náà ni ó kọ́ mọ̀ so to some èèyàn lè fi ìjẹ̀gbẹ́ díẹ̀ kún bóyá ọlọ́run ajẹ́ lo ìjẹ̀gbẹ́ yẹn ní sábàbí lẹ́yìn ìgbà yẹn ni pé obìnrin ò ṣe é dé mọ́lé ẹ máa introduce wọn sí gbígbọ́ wá sí because òun náà ó lè mọ̀ wẹ̀yìn ní ìṣèpè tí wọ́n jẹ́ àfààní ọmọ yín bàjẹ́ gan gbọ̀ngbọ̀ngbọ̀ sáfà lọ́wọ́ nítorí ìbá wa sáfà pé tí mo sọ èsì ọkọ rẹ tì mí ò mọ kírun tí mo sọ ẹ̀mí láti jẹ́ àfà kí kí ó sọ fún ọ pé kò mọ kírun ṣé àfàfà ló gbọ́dọ̀ pé ìrun kíkí ọ̀rọ̀ yẹn ni ṣùgbọ́n tẹ́tẹ́ bá kéèyàn bá jẹ́ kán kéèyàn nìkan mọ́ àwùjọ ẹ̀sìn níbi tí wọ́n ti máa gbọ́ nǹkan tó dáa tí wọ́n sì àwọn tọ́jọ́ ń ṣe àwọn alájọṣe wọn tí wọ́n jẹ́ àwọn tó jẹ́ pé wọ́n sinú sinú ìyẹn náà ó facilitate àwọn sábà bí yẹn kọ́nà ọba aláwọ̀ sọ́mọ́ àtàlà kó tó oníkálukú wá ṣe ṣùgbọ́n pé yóò pààyàn sí yẹn rárá o àpààyàn sí yẹn. obìnrin tẹ́ pé ó mọ wọn ṣòkòtò bá fẹ́ di pé yóò wá fẹ́ kírun yóò wá mú yòó yóò mú ìborí ṣẹ́rí ìmúra obìnrin ọlọ́run bá júwèé fún wa nínú Al-Qur'an Al-Karim kọ́lọ́n kó bá ní ṣe ní ọ̀rùn gbogbo àwọn obìnrin àti àwọn ìyàwó àtàwọn ọmọ wa ṣẹ̀rí tó bá jẹ́ pé obìnrin bá múra báyìí tó bá ti yàtọ̀ sí bí kúrò àti ìgbékalẹ̀ ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n náà ọba sọ náà ni pé aṣọ tí ó bo gbogbo ara wọn olùtò wọn wọ̀ ṣùgbọ́n bọ́nà ṣe dá obìnrin kò síbi tẹ́ ẹ rí lára wọn tí ó pè yàn gbogbo tẹ́ wọn yẹn ló máa ń pè yàn so kóbìnrin sì máa fi ara rẹ̀ kó máa fi pe ọkùnrin eléyìí jẹ́ nǹkan tó burú jáì tí ẹ̀sìn wa ò fààyè gbà so káwá sọ pé ẹ̀sìn ilé yìí lọ́dọ̀ obìnrin bọ̀ tó báyìí tó ń gbà tó wá fẹ́ kírun kó wá mú ìró ó lè ọ̀ra mú ìjáàbù tó bá ti jẹ́ pé ó bá ti kọ́fà gbogbo tó yẹ kó kọ́fà láàárín iwájú gbáyà rẹ̀ àti ẹ̀yìn rẹ̀ tó bá ti wà covered ní nǹkan tó wọ̀ ẹsẹ̀ rẹ̀ náà sì wà kọ́fà ẹsẹ̀ rẹ̀ méjèèjì lílẹ̀ tó a sọ pé yóò ní òun rẹ̀ yẹn torí pé gbogbo tí wọ́n fẹ́ kó bò lórí ọ̀rọ̀ ó ti bò ó lo himaru bẹ́ẹ̀ á kó himaru ó bo àyà ó bo ẹ̀yìn ó ti wá ró ìró náà mọ́ ṣòkòtò rẹ̀ yẹn a sọ pé yóò lẹ̀ sàrùn rẹ̀ tẹ́sẹ̀ rẹ̀ bá yọ ọ́ lẹ̀ o ṣùgbọ́n wájú sí pé ṣòkòtò náà ní wàá wọ̀ kírun kò mú báwọn tó pé ànábì sallallahu alaihi wasallam tó pé obìnrin ò ní òun tó bá fi jẹ́ kí ńgbà tó kírun ni ẹsẹ̀ rẹ̀ ò bá yọ ọ́ lẹ̀ ṣéèpù ara rẹ̀ náà ó wà covered ṣùgbọ́n yóò ti wọ ṣòkòtò kí òun ti ṣéèpù ara rẹ̀ máa wà covered gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n wà ní abẹ́ ṣíṣe bẹ́ẹ̀ ọlọ́run bá lè ṣàtúnṣe wọn. والله على وأعلم سبحانك اللهم بأمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته